ojúmọ́ ire o lórúkọ jésù ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìṣerere ni ó máa mọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ tẹlifíṣọ̀nù Orísun yìí tó ń fẹ́ dé ní gbogbo ibikíbi tí a ti láwọn ọmọ tá a ní ara ta láwọn ènìyàn sí a ò ní gbọ́rọ̀ ibi lórúkọ jésù níbẹ̀ fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọnúlé ètò ojúmọ́ ire tó ń tẹ̀síwájú náà là ń parí rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ tẹ́ bá wo ojú aago yín ẹ rí pé ó ti ń lọ síbi ìtàná nírú dédé àsìkò tá a máa ń parí rẹ̀ tá a máa ń mú ẹnu rẹ̀ wá sí ìparí bíi tòní ẹ wo ta làlejò mi láàárọ̀ yìí tí a ti jọ ń yànnàná àwọn náà ni màmá wa nínú Olúwa Reverend Prophetess Eunice Adesalo láti ìjọ EA Worldwide Ministry ẹ ti rí worldwide nínú ẹ nítorí pé kì í ṣe Nàìjíríà yìí nìkan ni wọ́n ní sí wọ́n ní iṣẹ́ ìrànṣẹ́ ní orílẹ̀-èdè Greece wọ́n ní ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní káàkiri ni wọ́n dẹ̀ máa ń lọ láti orílẹ̀-èdè kan sí kan láti lọ wàásù ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nǹkan tó dùn mí mọ́ mi nínú jù nínú iṣẹ́ ìránṣẹ́ wọn ni wípé wọn ò fa ọwọ́ iṣẹ́ ìránṣẹ́ wọn sẹ́yìn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí wọ́n ní fún wa ní orílẹ̀-èdè yìí ẹ̀rù náà ni pé kí gbogbo wa ká di ọmọ Ọlọ́run ká ní ìdùnnú nínú Ọlọ́run ká sì máa fi ayọ̀ sin Ọlọ́run ní gbogbo ìgbà nítorí ìdí èyí ni iléeṣẹ́ ìránṣẹ́ EA Worldwide Outreach ṣe wà fún ìsọjí ìta gbangba àti tinú ìjọ yín ẹ pé màmá wọ́n lè wá ṣe ìsọjí náà lọ́dọ̀ yín she's a good revivalist mo ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn rí dáadáa kó tó di wípé kí n tó lè fọwọ́ ènìyàn sọ̀yà lórí ètò ojúmọ́ ló yẹ ti mọ̀ wípé mo ti débẹ̀ mo ti yẹ̀ ẹ́ wò ah wọ́n sọ gbàǹkan gbì ọ̀rọ̀ mẹ́ta mo dẹ̀ yẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wò mo rí i pé kò sí àṣàdànù nínú ẹ̀ ohun tí kò ṣẹlẹ̀ lójú wọn láti ọdún ọdún sẹ́yìn wọ́n sọ bó ṣe ṣẹlẹ̀ mo ní ah lótìtọ́ òní èèyàn bíi mẹ̀káyà ló wà láàrin àwọn wòlíì síbẹ̀ tínú mi sì máa ń dùn bákan náà ni wọ́n ní EA Worldwide uh, Ministry eléyìí tí ó ní àwọn Women of Destiny nínú àwọn obìnrin akọni tí wọ́n ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ tó dára tí wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń fi ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ni wọ́n tún dúró lórí pé wọ́n gbọ́dọ̀ níṣẹ́ kan pàtàkì tí oníkúlùkù wọn ń ṣe nítorí pé ẹni tí ó bá níṣẹ́ lọ́wọ́ kò ń wojú ẹlòmíràn ṣeun ẹ wo màmá ní ọ̀pọ̀lọpọ̀ láti tọ́jú àwọn opó but a máa ń ní àkókò tí a máa ń ṣe èyí ètò ní nígbà tí àsìkò ẹ̀ bá tó nínú ìjọ wa láti máa ń ṣe a. kì í ṣe látòrí fóònù nítorí pé ẹni tí ọkọ ẹ̀gán wà lẹ́gbẹ̀ẹ́ gan tọ́jọ́ jókòó a pè màmá lópó lòun rárá a kì í ṣe opó orí fóònù a sì kì í ṣe opó ààyè nítorí náà àwọn opó tí ọkọ wọn ti wà lọ́rùn tí wọn sì ní ohun tí wọ́n fẹ́ jẹ òun ni ìjọ EA Worldwide Ministry máa ń tọ́jú ní at appointed time ní àsìkò tí wọ́n ti yàn kì í ṣe a máa ń ní àkókò tí a máa ń ṣe eléyìí gbogbo nǹkan ni ètò wà fún gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lákòótán ní kí màmá lè ráyè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ lọ́wọ́ kí a sì fi àdúrà káfíkásẹ̀ ti tòní nílẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ máa ń sọ wípé ẹ máa ń pe màmá ẹ kì í rí wọn pè ni màmá ṣe ní pé ó dáa o ní fún àǹfààní àwa èèyàn yẹn o ká gbìyànjú ká fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí ojú móhùnmáwòrán ṣùgbọ́n tásìkò bá tó màá fi síbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ pè wọ́n fún àdúrà àti ìtọ́ni àti ìtọ́ni àdúrà àti ìtọ́ni ọlọ́run á lò wọ́n láti bùkún yín nínú ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà ṣùgbọ́n ẹ má jẹ́ kí a gbé àjàgà wíwo ọ̀rọ̀ ọlọ́run sọ pé ká má ṣe gbé àjàgà wíwo lé àwọn alàgbà lórí ẹ jọ̀ọ́ lórúkọ jésù ọlọ́run yóò ràn wá lọ́wọ́ kí iṣẹ́ ilé máa tẹ̀síwájú ìmọ̀páwọn tó bá ti rí ìlú òyìnbó wá ọ̀rọ̀ kì í pẹ́ yọ lẹ́ẹ̀kan wọn pé ah èyí ṣáà pe nọ́mbà ìmọ̀ ṣùgbọ́n kẹlẹ̀ lórí ọ̀fẹ́ láti máa rí wọn pè dáadáa òun ni ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́ gbogbo ohun tó lè jẹ́ òkè ìṣòro yín tí ẹ̀ ń wojú ènìyàn fún èmi náà wá sọ fún yín lónìí nítorí pé nígbà tó tán fún obìnrin opó yẹn ló sáré tọ̀ wòlíì lọ ó tọ́ bá lọ ó ní gbọ́ àwa pa ọmọ tèmi jẹ ó ṣe wá jẹ́ pé nígbà tí ó wá ku àsìkò kó mú ọmọ tiẹ̀ jáde ká pa á jẹ òun ló sọ pé òun ọmọ tòun ò sí nílé ó gbé e pamọ́ nígbà náà ni ọlọ́run dá sí ọ̀rọ̀ ìlú náà bí ọlọ́run ti dá sọ́rọ̀ ìlú náà tí wọ́n jẹ àjẹyọ̀ àti àjẹṣẹ́kù ohunkóhun tẹ́ lè máa wò lọ́wọ́lọ́wọ́ wípé ènìyàn ló lè ṣe fún yín ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ìdílé yín ẹ wo ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ màmá ká lè máa tẹ̀síwájú lórí ohun tí a pè ní ọgbà àjàrà tòótọ́ kí a sì máa fi ẹnu rẹ̀ múlẹ̀ díẹ̀díẹ̀ màmá ẹ tẹ̀síwájú wá. ẹ ṣe gan olóòtú hmm. àsìkò yìí mo fẹ́ kẹ́ bá mi ka ní orí John chapter fifteen yìí ẹsẹ̀ keje nígbà tí a bá ń gbénu Kristi àwọn àǹfààní bí ẹ̀yin bá ń gbé inú mi nígbà tí a bá ń gbénu Kristi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ dúró síbẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni Ọlọ́run sọ hmm. tó fi dá ayé sílẹ̀ ọ̀rọ̀ lágbára púpọ̀ èèyàn lè dúró sí Nàìjíríà níbí kó fi ọ̀rọ̀ bà ti ẹni tó wà ní Amẹ́ríkà jẹ́ bọ̀ Jésù sọ ọ̀rọ̀ sínú ayé wa ó ní tí ọ̀rọ̀ ń bá gbénú ayé wa ọ̀rọ̀ Jésù ẹ dìímú ẹ má sọnù tí ọ̀rọ̀ rẹ̀ bá ń gbénu wa ó ní ohunkóhun tí a bá fẹ́ òun la máa béèrè ó hmm. lóun á dẹ̀ ṣe. ohunkóhun tí ẹ bá fẹ́ òun ni ẹ ó ni a ó sì ṣe fún yín. òun ni a ó ṣe kó ń ṣe pé ká bí ọlọ́run pé a fẹ́ pààyàn o kò ní dáhùn o hmm. but ohunkóhun tá a bá fẹ́ tó bá ìlànà ti ọlọ́run mu mú yá òkè ìṣòro rẹ ó ti ju agbára rẹ lọ hmm. àbí gbogbo ohun tó ń go through wọ́n ti ayé ti bò ọ́ mọ́lẹ̀ àbí òòrọ́ náà nínú ayé tó wà ó pe ọlọ́run pe ọlọ́run dán ọlọ́run wò wá rí wípé ọlọ́run máa dá ẹ lóhùn náà ní tí mo fẹ́ ká mọ̀ orí kẹjọ ó ní eléyìí ni inú bàbá ń dùn sí nínú èyí ni à ń yin bàbá mi lógo à ń yin bàbá lógo inú bàbá ń dùn ta ni bàbá ọlọ́run tó rán jésù gan wá sáyé hmm. àwọn méjèèjì ń ṣiṣẹ́ pọ̀ ni a tún wá join ẹnì kẹta mọ́ that is the holy spirit ẹ̀mí mímọ́ ẹ dán ọlọ́run wò eléyìí ló múnú ọlọ́run dùn pé ká ṣe ìfẹ́ ti jésù torí òun ló rán jésù wá sáyé pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àṣẹ pẹ̀lú agbára nígbà tá a bá dẹ̀ gbàgbọ́ ìwọ tó níṣẹ́ wàá ríṣẹ́ nígbà tó bá di ọlọ́run mú application tó ti ń gbé káàkiri olúwa yóò ṣí ilẹ̀kùn fún ọ hmm. ó ríṣẹ́ ìwọ tó dẹ̀ ti ń dààmú nílé ọkọ táwọn èèyàn ọkọ rẹ ti ń gbógun tì ọ́ tó ń gbógun tì ọ́ wípé àfi tọkọ rẹ bá lọ fẹ́ ẹlòmíì hmm. tó mo paláṣẹ fún ọ ní wákàtí ọ̀wọ̀ yìí tó bá di ọ̀rọ̀ Ọlọ́run mú Ọlọ́run á dẹ̀ mú àwọn èèyàn ọkọ ẹ̀ á fi wọ́n ṣe ọ̀rẹ́ ẹ̀ kò dẹ̀ ní sí wàhálà mọ́ ìwọ tó jẹ́ pé ìyàwó rẹ ti fẹ́ kọ̀ sílẹ̀ di ọ̀rọ̀ Ọlọ́run mú agbára wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwọ tó jẹ́ pé àwọn ọmọ rẹ fẹ́ lọ sí school tó o mọ bó o ṣe fẹ́ ṣe é hmm. mo gbàdúrà fún ẹ mo súre fún ẹ ní wákàtí ọ̀wọ̀ yìí lọ sí orí orúnkún rẹ kó bẹ̀rẹ̀ sí fi àwọn ọmọ rẹ lé ọlọ́run lọ́wọ́ ìwọ tí ọkọ rẹ mọtí kiri tó ń yàlé káàkiri kò ń ṣe pé kó máa fa ṣẹ́ẹ̀tì mọ́kọ rẹ lọ́rùn no no no no má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbé bíbélì rẹ kó sọ fún ọlọ́run pé mo ti tọ́ jésù wò ó dújú oyin lọ lójoojúmọ́ ló dùn fún mi. ó jẹ́rìí sí agbára ọlọ́run kò ń ṣe pé kó máa bọ́kọ rẹ jà ṣùgbọ́n gbàdúrà fún ọkọ rẹ ìwọ tíyàwó rẹ ò gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tíyàwó rẹ ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ gbé àjàgà rẹ lọ sọ́dọ̀ ọlọ́run gbé lọ sọ́dọ̀ jésù kristi ó ń dúró dè ọ́ òun la gbẹjọ́rò wa òun nìmọ́lẹ̀ wa òun ní òpó wa òun oh, ń hìlì wa ó ní olùwòsàn wa hmm. ó ní ohun gbogbo fún wa ìwọ tó bá ní Jésù Kristi nínú ayé rẹ ó ti ní ohun gbogbo kò sí ogun kan tó lè dojúkọ ìwọ tó bá dẹ̀ ní pé áá ṣe bí mò ń ka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ mò ń ka Bíbélì lójoojúmọ́ kí ló dé tí ogun wá pọ̀ tó yìí fún mi èmi fẹ́ jẹ́ kó mọ̀ dájú wípé ẹni tí Ọlọ́run bá fẹ́ torí lè fẹ́ràn rẹ̀ ó máa aláwọ̀ èṣù láti dá ẹ wò ṣùgbọ́n kò ní fi ẹ̀mí ẹ̀ lé èṣù lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ in the book of Job chapter one and chapter two hmm. orí kejì àti orí kìíní àti orí kejì èṣù fẹ́ dán Jésù wò èṣù fẹ́ dán Job wò Ọlọ́run dẹ̀ sọ fún pé kó lọ dán wò ṣùgbọ́n òun ò fi ẹ̀mí rẹ̀ lé lọ́wọ́ gbogbo òkè tó ń go through yìí Olúwa fi ń fún ẹ lágbára ní hmm. lórúkọ Jésù gba agbára kó di aṣẹ́gun lórúkọ Jésù di aṣẹ́gun nínú márèjì rẹ lórí àwọn ọmọ rẹ hmm. di aṣẹ́gun níbi iṣẹ́ rẹ díẹ̀ ṣẹ́gun mo pẹ́ lẹ́sẹ̀ fún ọ lónìí dí ìwé yìí mú hmm. ibẹ̀ ni gbogbo ìbéèrè rẹ wà ibẹ̀ ni gbogbo ìṣẹ́gun wà hmm. yóò dẹ̀ dára fún ọ. nígbà ìpọ́njú títọ́ ọlọ́run ṣàkọ́kọ́ o títọ́ ọlọ́run ṣàkọ́kọ́ o títọ́ ọlọ́run ṣàkọ́kọ́ rẹ. nínú ilé rẹ. títọ́ ọlọ́run ṣàkọ́kọ́ o ìtọ́lọ́run ṣàkọ́kọ́ rẹ̀. fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ pe màmá ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero nine four eight four four three five seven zero nine zero nine four eight four four three five seven nọ́mbà tí ẹ máa pè wọ́n sí nìyẹn bó wà lórílẹ̀‐èdè nàìjíríà yóò lọ lórí whatsapp nọ́mbà wọn náà nìyẹn yóò lọ bí wọ́n bá kó lórílẹ̀‐èdè yìí ẹ pè wọ́n fún àdúrà àti ìmọ̀ràn bí nǹkan kan bá ń ru wa lójú ẹ jẹ́ ká bá wọn sọ ẹ kí n máa fi àsìkò yìí kí n máa fi sọ fún wa wípé ètò ọlọ́kan òjọ̀ kan tó bá ń lọ ẹ bá sì fẹ́ mọ̀ sí nípa ìjọ EA Worldwide ẹ bá Ṣògorẹ̀níkejì sọ̀rọ̀ màá sọ fún yín torí pé mi kì í dédé gbéyàn wá sórí ètò láì jẹ́ wípé mo ṣe ọ̀rìn kìnìún kí n sì ṣe òfin tó tó kí ló ń ṣẹlẹ̀ nínú ìjọ náà kí ni nǹkan tó ń ṣe jẹ́ kì í ṣe pé bóyá wọ́n ń fi nǹkan kékeré lu àwọn ènìyàn ní jìbìtì nítorí pé a gbọ́dọ̀ fi ìdí òtítọ́ múlẹ̀. ẹ yá kí n máa ṣe ẹnu ní déédéé ṣíbí kí n sì máa dúpẹ́ lọ́wọ́ màmá wa wípé ẹ ṣé o wípé a pè yín sórí ètò Ojúmọ́ Ire ẹ sì wá <laughs> Ṣògorẹ́nìkejì Mr. Ṣògorẹ́nìkejì ẹ ṣe gidigidi and uh, Orísun TV I really thank God for this station mo dẹ̀ gbàdúrà wípé lórúkọ Jésù this station will continue to grow Amen. in the mighty name of Jesus Amen. I decree branches in the name of Jesus Amen. all over the world, not only in Nigeria, Amen. not only in Africa, Amen. but all over the world. It shall be well with every one of you who have found the time to listen to my ministration. I'm a living testimony of God's power. Mm. ẹ rí wípé rere ni olúwa. lórúkọ màmá lè bẹ́ẹ̀ ni èmi gan tẹ̀ wá gbẹnu màmá sọ̀rọ̀ wípé ambassadọ̀ orísun àkọ́kọ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà ṣùgbọ́n ẹni kejì ni ó ṣe é ṣe àbí ó ṣe é ṣe ó ṣe é ṣe ó ṣe é ṣe àbí ó ṣe é ṣe ẹ bá sọ fún ara rẹ pé ó ti ṣe é ṣe o ó ti ṣe é ṣe lágbà olúwa ó ti ṣe é ṣe ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe lọ ọpẹ́ pàtàkì lọ gbogbo àwọn tí àjọ kọ́wọ́ sowọ́pọ̀ àjẹmú ètò tòní wá sí ojú ìwòran yín Emmanuel ó ní ayàwòrán mi lónìí olùdarí gangan ni Bísí Olúkòsì ẹni tó ń bá mi kìbọnú ara wọn ní Sunday Olórántí Kúnlé Kẹrìmù ń bẹ nínú ilé níbi tí ó ra ká wọrọjọ sí tó bá ń gbọ́ àdán dorí kodò ó ń wòṣe ẹyẹ ó ń mọ bó ṣe ń lọ agbóhùn mi sílẹ̀ lónìí òun náà ni Samuel tí tó fi máa dìgbà míì tí a ó máa fi ní pàdé ẹ pé ṣògo rẹ ní kéjì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero three nine eight triple four eight one zero nine zero seven zero three nine eight four four four eight one àṣìwé òtásísọ tí tó fi máa dìgbà míì táwọn máa fi rí àti àánú pàdé lórí àkọ́tún ètò ojúmọ́ re ilé òní lè yín o ọ̀nà òní nà yín lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àmín ó jàbọ̀.